أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين أنت يلقوا أيضا الجوكو جمكابو sórí ọ̀tún ìtúnyìn ètò àti àgùnìyàn fíkọ̀lẹ̀ ọ̀sọ̀rọ̀ lẹ́yìn tó máa wáyé ní gbogbo ọjọ́bọ̀ fọ́ọ̀sì àkọ́ tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan léyìí tí ọjọ́ gbé kalẹ̀ láti máa bá wa ṣàlàyé jẹ́ ká ma kí ni àgbékalẹ̀ ṣẹ̀ríà ẹ̀sìn Islam nípa ìdílé mọ̀lẹ́bí àti ọ̀dẹ̀dẹ̀ nìkọ̀ọ̀kan wá bí Allah kó dákun kó má jẹ́ kí ọ̀dẹ̀dẹ̀ nìkọ̀ọ̀kan wá kó má jẹ́ kó dàrú kó má jẹ́ kó bàjẹ́ ètò jẹ́ ìgbékalẹ̀ láti máa bá wá ojútùú sí àwọn ibi tí ayẹ kùjẹkújẹ tí ó bá wà Allah kó túbọ̀ máa fẹ́ ṣe wa mọ́lẹ̀ rinrin lójúgbọ́nà ẹ̀sìn Islam àti súnmọ́ ní sílẹ̀ Islam wọ́n bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú fọ̀dílà ti Sheikh àdùkírò Sharafuddin Gbadébọ̀ Rọ́jí hafizahumullah wọ́rọ̀ àti wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ lèmọ̀dínà center púpọ̀ àkádé ogun ọ̀ṣọ́ tí ó sì jẹ́ pé wọ́n ó tún máa bá wa tẹ̀síwájú bí ìdìnlá nínú àlàyé tí wọ́n bá wa ṣe lọ ibi tí adé dúró ibẹ̀ Sheikh بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته nínú nǹkan tó jẹ́ ọ̀ranyàn lórí ọkùnrin tó fẹ́yàwó sí ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bá ti ṣe wí ṣáájú àwọn ojú ma tí ó máa wá gbà láti ṣe dáadáa sí ìyàwó yìí nínú rẹ̀ òun náà ni kó máa ṣàmúmára àfaradà lórí ìnínilára eléyìí tí máa ń rí lọ́dọ̀ ìyàwó rẹ̀ nígbà tí ọkùnrin tó bá o. obìnrin níyàwó ó yẹ kó lọ mọ̀ wípé ènìyàn kan tó ní àwọn àwà dáadáa tó ní lọ́wọ́ iná lẹ́ni tó ń fẹ́ nítorí pé gbogbo ọmọ ènìyàn bó ti ṣe wà ènìyàn ò sí tọ́jọ́ màláìka tá a sọ pé ìwà rẹ̀ dáadáa náà ní gbogbo ẹ̀ kò fi nǹkan kan nínú wà léyìí tí ọ̀dà olúwa dá wa ká máa a sì nínú wa máa hu àwọn àwa abúlé kan láàrin ti ṣe bẹ lọ́wọ́ ọkùnrin bẹ́ẹ̀ bẹ lọ́dọ̀ obìnrin ọkùnrin kan náà sí tó ṣe kó gbogbo ọjọ́ ayé tiẹ̀ dáadáa náà ni wọ́n máa ṣe kò ní fìgbà kan ṣàìdá kò ní fìgbà kan hùwà tó burú bàjẹ́ bẹ́ẹ̀ náà làwọn obìnrin tẹ̀ ń fẹ́ àwọn obìnrin yìí ó ṣeé ṣe kó jẹ́ pé ìnínilára ọ ń wáyé látọwọ́ ìyàwó sọ́kọ rẹ̀ pàápàá jùlọ kóbìnrin ọjọ́ ẹni tó ṣe pé ahọ́n rẹ̀ kò mọ́ èébú ni àpárá ni ìfiniṣeyẹ̀yẹ́ ni ìfiniṣẹ̀fẹ̀ ni kọjá ẹni tó ṣe pé bọ́kọ bá ń bá a sọ̀rọ̀ ní iwájú ọkọ ní òtún máa yín mú tọkọ bá ti kọ̀ pàkọ́ yóò sùn tètè sí ní pàkọ́ ni obìnrin tó ṣe pé asorun wájú pọ̀ mọ́ ti pàkọ́ ni ìdá wàhálà alẹ́ ni láwùjọ lágboolé ládùúgbò obìnrin tó ṣe pé kò ní jẹ́ kí ọkọ kó kan tí ti da fìtínà kan lẹ̀ kò tí ì gbádùn bẹ nínú àwọn obìnrin tó rí bẹ́ẹ̀ ó sì wà nínú àwọn obìnrin tó pé irú àwọn àwà pálapàla rádaràda yìí ó kéré púpọ̀ nínú sí rẹ̀ èyí yòówù tó lọ́wọ́ bá ní kí wọ́n fẹ́ nínú àwọn obìnrin èyí tó bá ní lọ́wọ́ nínú fi níyàn lára máa ṣe fún àmúmára àti àfaradà nítorí pé tó o bá ti lè ṣe sùúrù fóbìnrin tó fẹ́ tó lè ṣàmúmára fún tó lè ṣàfaradà fún ọ̀nà ìdàtírù rẹ fi fẹ́ sọ wípò ń ṣe dáadáa síyàwó rẹ ń bá gbé pẹ̀lú ìtọ́dà nítorí tí obìnrin bá dá tán tọkùnrin náà sì dá tán ọ̀rọ̀ sí àyè tẹ́nìkan ní fẹ́ sọ wípò ń ṣe dáadáa sẹ́nìkejì òun nítorí pé dáadáa tá à ń ṣe sẹ́nìkejì òun túmọ̀ sí pé ká ṣàfaradà àmúmára àfojúnà fún àwọn nǹkan tá a bá rí tí ń ṣe tí ò bá wa láàmú èyí tó ṣe wípé kò wù wá ká pé irú rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ níwà eléyìí ni ó túmọ̀ sí wípé ọ̀ ń gbé pẹ̀lú dáadáa pàápàá tó ń ti gbogbo àìdá tí ń ṣe yẹn ọ̀ máa rójọ́ rẹ̀ ká àwọn èèyàn gbogbo gbà ẹ ti fi fìtínà tí ti sú ara àti gbogbo èèyàn máa wo bí ìgbà tó ṣe pé àbẹ́ẹ̀sìn lé ni níbi tẹ́ǹjọ́ ń gbé dáadáa dé ẹlòmíì gan tún máa fi ti wọn máa fi kọ́sẹ̀ pé kò sí tàbí ṣùgbọ́n nígbà tó ti pé ahọ́n àti ẹnu gan ahọ́n àtẹ̀yìn wọn a máa jà báwo wá lọ́kọ àtìyàwó àwọn náà kúkú máa lédè òyédè ṣùgbọ́n àgbáriwo wọn rí àgbọ́ fìtínà wọn rí eléyìí àwọn èèyàn máa fi ti ń kọ́gbọ́n wọ́n sì ti máa ṣàkàwé fún àwọn ẹni tó ṣe wípé ìbágbépọ̀ tí wọn ò sunwọ̀n kò dára tó torí ẹ̀ wọ́n ní bí ọkùnrin bá ti ṣe ní àmúmára tó tó bá ní àtẹ̀mára tó àgbàmára tó ìṣe sùúrù fífi rírí ṣaláìrí fífi gbọ́ ṣaláìgbọ́ lórí bí tí sẹ́ ń báyàwó rẹ̀ gbé wọ́n lé lẹ́yìn oúnjẹ ká lè pè ní ọkùnrin nítorí pé olúwa dá ọkùnrin lẹ́ni tó ṣe wípé àwọn lè ṣe àtẹ̀mára wọ́n lè ṣe àmúmára wọ́n lè ṣe àfojúnù ju àwọn obìnrin lọ ìdí tó lọ́wọ́ fi ṣe ní òpómúlérò ẹ̀yin lè darí ilé nítorí pé ẹ̀mí máa fi gbogbo nǹkan tẹ̀ ẹ̀ máa wé máwọ́ ẹ̀ máa fi gbogbo ẹsẹ̀ kẹ́ máa fi bìyàwó yín gbogbo ìgbésẹ̀ tó bá ti gbé kẹ́ máa kà máa lọ́wọ́ gbogbo eléyìí ò ní jẹ́ kẹ́ lè gbé lálàáfíà tọkùnrin bá ti wá jẹ́ pé àbá ó di bàbá mọ́kàn gbogbo nǹkan tí ó ti ṣẹlẹ̀ gan yóò ti máa pariwo ká tó pé tó ti ṣẹlẹ̀ ká nílò àwọn ọkùnrin báyìí à lè pè wọ́n lọ́kùnrin gidi irú wọn gan fífi ọmọ fún wọn níyàwó wọ́n lè kà kún ọ̀kan nínú àṣìṣe hmm. nítorí pé ẹni tí ó bá ti lè ṣe sùúrù fóbìnrin ẹni tí ó bá ti lè ṣàmúmọ́ra fóbìnrin kò yẹ kó pọ̀ fẹ́yàwó nítorí pé tó bá fẹ́yàwó wọ́n padà ṣàbòsíṣì wọ́n padà ní lára wọn náà máa wo àwọn obìnrin ìyá ayé yòókù tán bá ń rẹ́rìn pé sí kìí ṣerú ọkọ tó ń lẹ́yìn náà fẹ́ ni àwọn ọkùnrin burúkú àwọn ẹni tí ò sì bá gbé àwọn amáyésúni bẹ́ẹ̀ ni nígbà tó ṣe pọ́kọ tó ń fi àdánwò ọkọ ni ọkọ burúkú ọ̀rá dáradá ọkọ̀ tó ṣe pé èèyàn ò lè ríru rẹ̀ kéèyàn fi tọrọ ọkọ̀ eléyìí túmọ̀ sí wípé ẹ jẹ́ ká ṣàkíyèsí ẹ rí i pé púpọ̀ nínú ẹjọ́ tá à ń gbé ká èyí tá a gbé láti lè wà tá a lọ gbé bá bàbá àyàwó èyí tá a tún gbé tá a lọ gbé bá búrò àyàwó tá a lọ gbé bá ẹ̀gbọ́n àyàwó tá a tún rò fọ́rẹ̀ àyàwó àpẹẹrẹ ńlá ni lórí pé àlámùmára ṣé nínú gbogbo ẹjọ́ mẹ́wàá ò tiẹ̀ lè ṣe sùúrù fún kankan nínú àwọn ẹjọ́ mẹ́wẹ̀ẹ̀wá tó fi jẹ́ pé gbogbo ẹ̀ náà ló kó lóró gbogbo ẹ̀ náà ló fi dẹ́sùn síyàwó lọ́rùn èwo ló ṣe sùúrù fún lórí ẹ̀ kò sí ètò ṣe sùúrù fún lórí ẹ̀ kọ́dà lómi ti ba débi pé bàbá ìyàwó gan sọ pé bí ọ̀wọ̀ kọ́mọ ń lẹ̀ torí wàhálà yìí ti pọ̀ jù ṣé bí gbogbo èèyàn náà ṣe ń rojọ́ kánù àwọn òfin màlẹ́kà fún èèyàn ló ń fi fún tẹ́kùn náà ní dáadáa ó láìda ìwọ gan alára sọ́ọ̀ láìda ni pẹ̀lú ètò túmọ̀ sí pé a gbọ́dọ̀ ṣàkíyèsí ipa alámúmára àti láfaradà lẹ́nìkan bá wá tó bá lóun fẹ́ fi ọmọ yín ọ̀kan nínú nǹkan tẹ́ máa bí léèrè náà báwo lẹ ti ṣe ní àmúmára sí báwo lẹ ti ṣe ní àfaradà sí báwo ni ẹ ti ṣe máa ń fi rírí ṣaláìrí sí tẹ́ ẹ sì máa fi gbígbọ́ ṣaláìgbọ́ sí ká pé ẹ̀yin kan ìyàwó yín kan lẹ́díjọ́ wà nínú yàrá ló wá ṣẹlẹ̀ wípé ẹ bá gbóòórùn kankan bíi iṣó iṣó tẹ wá gbóòórùn yẹn àti màá pé bí ó bá jẹ́ ara ti yín ti jáde ó súnmọ́ kọjá pé ìyàwó yín ló so báwo lẹ ti ṣèṣe nígbà tẹ bá gbóòórùn bẹ́ẹ̀ ṣé bínú faraya ni ṣé ti bẹ̀rẹ̀ sí ní tutọ́ sókè fojú gbà ni àbẹ́kù lọ wá bẹ́ẹ̀ ti ṣe tan fáànù kó gbóòórùn burúkú kó gbé jáde láì jẹ́ pé pariwo láì jẹ́ pé ṣàfihàn pé ìwọ ti ṣe gọ̀ báyìí níbi tá a jọ jókòó sí o ṣe ń so àtọ́bá fẹ́ mú sóun tí sóò dùn ń kọ́ fẹ́ pé iṣó bọ́mọ lọ́wọ́ ni ṣé gbogbo ẹ̀ náà ò lè ṣẹlẹ̀ ni lẹ́yìn náà ènìyàn ni wá olúwa dá apá máa so so iṣó sì lè wá lákòókò yòówù tí wọ́n bá lọ tan fáànù ìyàwó rẹ̀ gan mọ̀ pé ah ọkùnrin dáadáa ni ọkùnrin yìí báyìí kò dá sí bínú kò tiẹ̀ wọ́nà láti sọ fún mi pé ó lẹ́kọ̀ọ́ wọn kọ́ ẹ̀yin níwájú ọkọ òwe tí wọ́n ń sọ kìnìkan kìnìkan ro ẹ̀ mà bí wọ́n nílò àwọn àbí bóò ló ti ṣe. Hmm. bákan náà ìyàwó obìnrin lóbìnrin tó bá béèrè owó lọ́dọ̀ rẹ̀ lápèjù wípé àpò kan àbọ̀ tẹ̀ ń fọ̀n láti fi dáná láti fi ṣebẹ̀ ó kéré ẹbọ ń fowó yìí báwo ló ti ṣèṣe ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin ó lè ti bínú fáráyà ṣé ya rẹ̀ ṣiṣẹ́ owó sí ní lápò ni àbọ̀dọ̀ bá ba rẹ̀ mo ti ń gbowó ni kí wọ́n fún yẹn lápò káàbọ̀ kó sọ pé kò tó ọ̀ láàmú mara ò láfaradà tala ni kó sọ wípé àpò káàbọ̀ tí mò ń fọ ìmú náà ti ń fura tipẹ́ pé nǹkan ti wọ́n jù bẹ́ẹ̀ lọ torí délé mo ṣe nílọ́po mẹ́wàá ṣebí tó bá rà náà tó bá sí náà ẹbí wà tiẹ̀ náà lẹ́jọ́ jẹ́ òbúkátà kó wá jẹ́ pé nítorí ẹfowókówó ọbẹ̀ ẹfowókówó ọbẹ̀ ní ọba di jàkadì ní ọba di pé o di ìyàwó lẹ́yìn ìyàwó náà gé ọ gbogbo ará àdúgbò ń bá yín dá sí nígbà tí wọn rojọ́ wọn ní kí fàjà wọn ẹbí ẹbí kó lórí ìyàwó bá lóun èso lórí gbogbo ẹ̀yin náà sì bí ti ṣe ní ìsinyìí lọ́wọ́n pé tẹ́ ẹsẹ̀ tí lè fi jó gbogbo ayé ti gbọ́ báyìí gbogbo èèyàn ti mọ̀ ọ́ láhùn wọ́n ti mọ̀ ọ́ léèyàn abú ṣé ìyàwó wa ní fowó kún ọbẹ̀ náà lọ́wọ́ ló bíjà náà lọ́wọ́ ń jẹ ìyàwó náà ń gé náà jẹ subhanallah eléyìí túmọ̀ ọ̀pọ̀lọpọ̀ ilé ẹjọ́ tẹ rí tọkọ ń lọ náà ń lọ àìlámùmára kò lè sàmúmára kò lè sàfojúfòdá kankan fún ìyàwó rẹ̀ gbogbo nǹkan tí ìyàwó bá ṣe fún yọ ọ̀ràn aró yọ gbẹ̀sán náà ni wọn máa pé bá díẹ̀ bá dán lóògùn nù wọn á fọ́ lẹ́yìn kò sí tọ́kàn ọ̀rọ̀ pọ̀ jẹ́ ìyàwó nǹkan jẹ́ ìyàwó nǹkan ṣẹlẹ̀ kó sá ti máa síwá ho ni kó sá ti máa hùwà tó ṣe pé wọn fẹ́ ni àmọ́ gbogbo ń bá ṣe lòun ò fi bí tolúwa náà bá ń fi gbogbo ń ṣe bí wa tálẹ́ni náà ti ọ̀rọ̀ náà lọ́nu wà tó bá lọ́la gbẹ́ndẹ̀ kíyàmù torí ẹ̀ sàmúmára sàmójúkúrò fún ìyàwó rẹ̀ kẹ́lẹ́ bá àjọ gbé lálàáfíà wọ́n ní ìpele ẹni tí bá máa ń ṣe sùúrù fún ìyàwó lórí ìnínilára eléyìí tí bá ń wá látọ̀dọ̀ ìyàwó ìpele tó kéré lélẹ́yìn ìpele kejì nínú àwọn tí máa ń ṣe àmúmára àfaradà fún ìnínilára tí máa ń wá látọ̀dọ̀ àwọn ìyàwó wọn ó làwọn ẹni tí ò ní fi bí wọn rárá rárá tí ó sì máa ṣe dáadáa sí wọn tàlákọ̀ọ́kọ́ nǹkan kàfi bí ni kò fi bí ṣùgbọ́n kò pé kò sí dáadáa sí hmm. ṣùgbọ́n lẹ́ẹ̀kejì kò ní fi ìnínilára ìyàwó bí yóò máa wá ṣe dáadáa sí yóò máa náwó lé lórí yóò máa bá sọ̀rọ̀ yóò máa bá dámọ̀ràn yóò kà kún èkejì ohun tó ṣe pé tí nǹkan kan bá ń bànú jẹ́ nǹkan náà ti ń bọ̀ náà nú jẹ́ tí nǹkan kan máa ń dùn ma yóò kà kún pé nǹkan náà ti ń dùn mọ́ náà lọ́nà tí ìbágbépọ̀ wọn tí ó fi rọgbọ tí ó fi sunwọ̀n tó pé tíyàwó ọba rí yóò máa wá ká tí ọkọ bá sì ń bẹ́ńlé ẹ̀mí wá níyàwó ọmọ ìyọjú síbi tó bá wà nítorí ìfẹ́ eléyìí tó lóa ní kọ́ra ìjókòó láàrin wọn látara pé ọkọ jẹ́ alámúmára aláfaradà tí kìí fàṣìṣe ìyàwó tí kìí fi bí kàkà bẹ́ẹ̀ dáadáa dáadáa ní ṣe síyàwó rẹ̀ níjọ́ tí èèyàn bá rí báyìí ó dájú yóò hàn pé ẹni tó fi fún ọ kò sọmọ fi fún yàn ẹni tọ́tọ́tọ́ yẹ òun náà ni wọ́n fi ìyàwó fún ìyàwó rẹ̀ ò ní jẹ́ ẹni tó ṣe pé gbogbo ìgbà tó bá ti gbéra kó nílé ibi tó ti lọ wọn rojọ́ rẹ̀ láì dá ní ọmọ àlọ kò sì ní sí níbi kó bàjẹ́ fún ọ gbogbo ẹnikẹ́ni tó bá sì wá ń di kó máa ṣèbàjẹ́ rẹ̀ yọ bá ìyàwó rẹ̀ lẹ́ni tó ṣe pé ó ti dúró digbí láti dáàbò bò nítorí bá méjì kọ́ ọ tọrọ ọjọ́ ẹni tí máa ń sàmúmára lórí ìnínilára rẹ̀ èéfín bí kàkà bẹ́ẹ̀ dáadáa ló tún máa ṣe sí i nígbà tí gbogbo wa bá kọ́rù wà báyìí ó dájú pé àwọn ilé owó tòrò ọ̀dẹ wa yóò sùn wà àṣà ìpọ́n tí máa ń dàrin ọkọ àtìyàwó rú kò ní ráyè jókòó síbẹ̀ à ń bọ̀sibọ́sí pé ọba àrin wa àtìyàwó wa jẹ́ ṣùgbọ́n sí gbogbo ohun tíyàwó bá wá sí gbogbo aburú gbogbo àìdáa tíyàwó bá fi ní ọkọ lára iná sì ni ọyẹ kọkọ máa ṣe sùúrù lé lórí kó máa fi rírí ṣaláìrí kọ máa fi gbígbọ́ ṣaláìgbọ́ títí bá ń ṣe bẹ́ẹ̀ lọ kò ní padà jásípò náà ni ó padà bá tìyàwó ìjẹ́ tó yẹ pé ìwà abú ìwà ìdá yóò padà wọléwù sọ́rùn àwọn agbìyànjú láti bọ̀ dànù àní rí bọ́má wọ́n ní kì í ṣe gbogbo àìdá o kì í ṣe gbogbo aburú kì í ṣe gbogbo ìnínilára eléyìí tí bá ń tọwọ́ ìyàwó wá iná ni òfin ṣẹ̀ríyà ńlọ fọwọ́ sí pé kọ́kọ́ kọ́sà máa ṣe sùúrù lórí ẹ̀. wọ́n ní a ṣe àyọkúrò oríṣi ìnínilára méjì ìnínilára alákọ̀ọ́kọ́ oní kó jẹ́ pé a fẹ́yàwó lórúkọ pé mùsùlùmá ni ṣùgbọ́n ń ṣe tó ti délé wa tán wọ́n padà wá hàn sí wa wípé kò fi nǹkan kan jẹ́ mùsùlùmá o nítorí pé gbogbo ojúṣe mùsùlùmí eléyìí táwọn mùsùlùmí máa ṣe tá a fi máa dá wọn mọ̀ pé mùsùlùmí ni wọ́n àkàkàmọ̀ lọ́wọ́ rí a sì pé lọ sídìí ọ̀kan kó ti torí ipá pé ń kó ṣe rí kódà a tún ti gbọ́ lẹ́nu rẹ̀ pé ìyàwó lọ fẹ́ o kì í ṣe islam ìyàwó lòun fẹ́ kì í ṣe islam báwo wá lòun ti ṣe máa gbé pẹ̀lẹ́ni tá a rò pé mùsùlùmí ni ilé mùsùlùmí ló ti wá orúkọ mùsùlùmí ní jẹ́ àmọ́ tó wá hàn pé kèfèrí ni báwo ló ń ṣe máa ló ń ṣe lè máa bárò ẹ̀gbìn lẹ́yìn tó lu ẹlẹ́dàá wá sì ti sọ fún wa gbangba nínú al-Qur'an wípé wala tumsiku bi'asamil kawafir àwọn obìnrin tí wọ́n jẹ́ kèfèrí ẹ̀ gbọ́dọ̀ di wọ́n mú èyí tó bá ti jẹ́ kèfèrí ẹ má fẹ́ wọn níyàwó wọn ò gbọ́dọ̀ jẹ́ páwọn lẹ́ fi ń ṣaya ìwọ ní ìsìn èyí sẹ́sìn kò fi jẹ́ mùsùlùmí àárí ṣe sọ láti rí orí àlùwàlá ní ti bẹ̀rẹ̀ ò ò ṣe sọ láti rí ìtọ́jú ara yẹn ká má ṣe tí sọ náfìlà bẹ́ẹ̀ ni ó tiẹ̀ jẹ́ ẹni tó ṣe sùyàmù rọ̀mọ́bánà rí ó sì jẹ́ ẹni tó ṣe wípé ìsìláàmù gan-an ó tiẹ̀ sọ́rí pẹ̀sìn rẹ̀ ni tó bá jẹ́ bẹ́ẹ̀ ìnínilára tó tó kò sí o ìnínilára pẹ́ni tá a fẹ́ a fẹ́ lórúkọ pé mùsùlùmá ni ọwọ́ adélé tó hàn pé kì í ṣe mùsùlùmá báwo lo ti ṣe rò pé ọ̀rọ̀ ọlọ́run láti máa gbé pọ̀ pẹ̀lú káfìrà ẹni tí kìí ṣe mùsùlùmá kìí tún wá ṣe pípọ̀ fẹ́ lórúkọ pé kìí ṣe mùsùlùmá oríṣi àwọn ẹni tó lù wá pé o lè fẹ́ nínú àwọn tí ọ̀jẹ́ mùsùlùmí kápọ̀ kan nínú wọn lọ́jẹ́ ọ̀fẹ́ nífẹ̀ẹ́ pé mùsùlùmá ni àwọn bàbá rẹ̀ fi fún ọ pé ọmọ àwọn mùsùlùmá ni òun náà sì sọ fún ọ pé mùsùlùmá lòun ṣùgbọ́n gbà tó délé tán ló hàn pé kò fi nǹkan kan jẹ́ mùsùlùmá ìnínilára yìí islam ọ̀gbà kọ́ gbà mara islam ọ̀gbà pé kò ṣàfojúnù lórí pé wọ́n máa ṣe ń tọ́ba wù islam ní lónìí ni kò gbọ́dọ̀ dọ́là kọ́ máa lọ lọ́rẹ̀ kí wọn náà dá dúró rẹ̀ nítorí pé wala tumsiku bi'asamil kawafir ẹ ò gbọ́dọ̀ fi àwọn kèfèrí kẹ́ fi ṣaya kèfèrí ò gbọ́dọ̀ jẹ́ pò ń lò ń pè níyàwó kẹwàá jọ máa gbé ẹ̀sọ́ fún kọ́ máa lọ lọ́tí ẹ̀ kí wọn náà máa wà níwà tiẹ̀ eléyìí ẹnìkan gbọ́dọ̀ farada o ọ̀hán ní sọ pé ẹ̀yin náà lẹ́ni ká máa farada ìnínilára táwọn ìyàwó wa bá ń ṣe ẹ̀yìn ìgbà tí wọ́n ti padà rí pé kìí ṣe mùsùlùmá sùúrù ló ń ṣe fún un sùúrù tí ò ní láárí nù sùúrù kí sùúrù tó lu àwòfin bẹ́ẹ̀ ọ̀nù sùúrù tó ní gba aládàmbẹ̀ tó ṣe pé ọ́ tàtàrà rẹ̀ dáràn ni olúwa gbà kíkẹ́ fẹ́ àwọn kèfèrí níyàwó eléyìí túmọ̀ sí wípé ó ti ṣàṣìṣe ńlá olúwa ni wala tankihul mushrikati hatta yu'min wala amatun mu'minatun khayrun min mushrikatin walaw a'jabatkum olúwa ni ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn ọ̀sẹ́bọ̀bìnrin níyàwó títí tí wọ́n fi gba islam kódà kó ṣe wípé àwọn obìnrin jọyín lójú bóyá torí ẹwà wọn bóyá torí ilé tí wọ́n ti wá bóyá torí dúkìá tí wọ́n ní olúwa ní ẹrúbìnrin tó ń jẹ́ mùsùlùmá ó lóore ju ọ̀sẹ̀ bọ̀ lọ torí de eléyìí tó o bá ti wá jẹ́ pẹ̀lú ìyàwó tí wọ́n fẹ́ bó ti ṣe hànú wọ́n sọ lórúkọ mùsùlùmá ṣùgbọ́n kì í ṣe mùsùlùmá kì í ṣe ìsìláàmù rárá rárá òní ni kò gbọ́dọ̀ dọ́là ó tù ú lẹ́kọ́ máa lọ rẹ̀ torí pé olúwa gbà kò fi káfìrà kò fi ṣèyàwó ìnínilára kejì eléyìí tí ṣẹ̀ríà tọkọ̀ fún wa láti gbàrú ẹ̀ wọn náà ní kóbìnrin kó jẹ́ ọkọ kòǹkùn kọ́bọ́ọ̀dù kó jẹ́ alágbèrèbìnrin ẹni tó ṣe pé gbogbo ẹnikẹ́ni tó bá ṣẹ́wọ́ sí ní dá lóhùn àwọn tó ṣe wípé oníranù ni wọ́n onírègbè ni wọ́n àwọn ọ̀yànlébìnrin tó ṣe wípé ó ní ọlọ́kọ fi dí gẹrẹwu ni ṣùgbọ́n ní àwọn àlè níta láwọn ẹni tó ṣe é pé wọ́n jọ máa ń ṣèrànù wọ́n jọ máa ń ṣèrégbè olúwa ẹlẹ́dàá wọn wá ní káṣíìrí ó tú sí ọ lọ́wọ́ lónìí ni kò gbọ́dọ̀ dọ̀la o ìsìláàmù kò fara mọ́ ká máa ṣàfaradà fúnru ìnínilára yìí ta ló fẹ́yàwó ta níyàwó ń ṣèyàwó fún ta ló fẹ́yàwó ta lóbìnrin ń ṣèyàwó fún ìwọ ló fẹ́yàwó tí ẹnìkan ló yẹ kíyàwó rẹ̀ ọ jẹ́ àńjọ́ àńjọ́ àńjọ́ àńjọ́ ń lò ó kò sí ń tọ́jọ bẹ́ẹ̀ nígbà tí èsì àgé tí wọ́n kó mọ́sálásí ẹlẹ́yìn ní àjọlò bákan náà àńjọ́ ń lò kò ṣẹlẹ̀ nígbà tí èsì wheelbarrow tí wọ́n ń fi háyà wípé gbogbo gbàtẹ́yìn náà bá ní tẹ́ fẹ́ fi kó ẹ lè wá yá lò kẹ́ ẹ sanwó rárá ìyàwó lélẹ́yìí obìnrin kan òfin ṣẹ̀ríyà kọgbà kó jẹ́ ìyàwó fọkùnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lákòókò kan náà ìsìláàmù ò sì gbà wípé ńgbà tó ti lọ́kọ kó tún máa yàlè ọ lọ́kọ gan ò gbọ́dọ̀ yàlè bẹ́ẹ̀ lòfin ṣẹ̀rí àsọ ìwọ ọkùnrin náà ó níyàwó ò níyàwó haram ní kan yàlè torí pé à ń yàlè gbogbo ẹni tí ń yàlè náà mọ̀ pé kìí ṣe ń tọ́da ọmọ ìkókọ́là tó fi tọ́tọ̀ àwọn kèfèrí gbogbo wọn náà gbà pé à kìí ṣe ń tọ́da àbí kí ló bí kí wọ́n máa lé mọ́gùn kalẹ̀ fúnra wọn àtọ́ bá pè nǹkan rẹ ní anyálì kí ló dé tí wọ́n ń lé mọ́gùn kalẹ̀ fún ẹni tí ń yan obìnrin wọn lálẹ́ kó kú kọ́ kákò kánkó nítorí pé wọ́n mọ̀ pé nǹkan ti ń ṣe àbúrò ni torí de léyìí báyìí tó bá káyàwó rẹ̀ tó padà mọ̀ wípé obìnrin yìí ń falè obìnrin yìí báyìí ó ti di alágbèrèbìnrin ò gbọ́dọ̀ sàmúmára lórí eléyìí ṣẹ̀rí ọgbà àwọn ni òun káyàwó òun kà pé ń ṣe zina kì í ṣe pé wọ́n fún un ròyìn hmm. òun kà pé ń ṣe zina so ibi tó ń tura lọ wá ní tó ń là mọ́ ọkùnrin tí ó ń bá ṣèranù lórí kó tó di pé òun rí nǹkan tó wọ́n là mọ́ lórí ọkùnrin náà ti na pápá bora ó ti túlẹ̀ àkọ́kọ́ orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ màtí ọkùnrin ká èèyàn mọ́yàwó rẹ̀ lórí kọ́ ọ pa òun kọ́ lóògùn aburú torí o nítorí pé tó o bá pa òfin ṣẹ̀ríà sọ wípé ó tún ti dá ẹ̀ṣẹ̀ kan tó tún burú tó tóbi nítorí pé tó bá pé pípa náà bá ní ìdájọ́ rẹ̀ ìwọ kọ́ ni wọ́n ní kọ́ pa tó bá pé pípa náà bá ní ìdájọ́ tìyàwó rẹ̀ ìwọ kọ́ ni wọ́n ní kọ́ pa nítorí pé pé wọ́n bá fi fún gbogbo wa pé ká máa fọwọ́ ara wa ká máa fi fìyà jẹ àwọn èèyàn lórí ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ṣẹ̀ ilé ayé ó dàrú mm-hmm. kò ní sí kí ni ìtumọ̀ ìjọba ìjọba ò ní ìtumọ̀ mánu mm-hmm. ìjọba sì wà fún kó lè mú kétò ọ̀wà mm-hmm. káwọn èèyàn kan lè bá rí ìlú gbé lálàáfíà a máa ṣẹ̀síra wa lóòótọ́ ṣùgbọ́n tá a bá ṣẹ̀síra wa kí ni iṣẹ́ ìjọba òun náà ni pé kó wọ́n jẹ́ alágàtà láàrin wa lọ́nà tó fi gbẹ̀tọ́ fẹlẹ́tọ̀ tí ó sì mú kí ẹni tó yànyàn jẹ kí wọ́n gba ní tó fi yànyàn jẹ kúrò lọ́dọ̀ rẹ̀ kí yànjẹ òfin ní ráàyè jókòó láwùjọ. tó tí wọ́n bá sọ pé òun lọ wádà òun lọ wọ́bẹ òun lọ tó fi yin ẹni tó ká rẹ lórí káwá pọ́wọ́ rẹ tiẹ̀ bá ọwá yín ọwọ́ rẹ bá lọ tá lọ́fà ọwọ́ rẹ bá lọ ládà ló ń bá bá bẹ́ẹ̀ kù kí ló gbogbo ẹni méjèèjì dọ̀dà ẹbí alábàáhùn ó ti fẹ̀ kan di tànà ẹ̀ báyìí torí de eléyìí báyìí èyí tó ti lọ wá nǹkan tó fẹ́ là mọ́ lórí òun ti sá lọ ọwọ́ á di ìyàwó mú pé tiẹ̀ bọ̀ kìíní kan òní gbà òní ṣe kí ẹgbọ́rọ̀ <laughs> òní gbà òní gbà ọ̀dà àwọn bàbá màmá bá dá sí àbá sọ pé ọ̀rọ̀ tá àwọ̀ àwọ̀ àwọn yìí ò bá dá sí ìlàlẹ̀ pé kò ní yanjú àwa la bí ọ àti lè bọ ẹ máa pé ńgbà míì náà sà làwọn fi máa sọ̀rọ̀ hmm. má ti ìsìnkú gbẹ́sìn yìí hmm. pé a lè bọ́ sọ̀rọ̀ tì. Hmm, foríjì kọ fa mara foríjì kíni kọ fa kíni mara ẹ̀yà máa fa ná mara so nínú tó lè ṣe onáà ní kọ́ máa lọ rẹ̀ hmm. a ní kò gbọ́dọ̀ fọ́ bà láfíà rẹ̀ hmm. kò wá sí tó kéré tó lè fi bá wí tó tún kéré ju pé máa lọ lọ nítorí pé tó bá ti gbé bànújẹ́ kò ní sàkání rẹ̀ ìwọ̀nba ni ronú bú ọ̀pá ẹ̀fọ́n ti lọ tiẹ̀ àkọ́lọ́ lọ́kọ̀ mi. Mm àgbèrè tí sì ń ṣeun tó fi pàdánù ilé ọkọ ń bì kọ́mọ yìí wà padà o. kó rí ibi tí ó tún já sí fò. torí délé káwa sọ pé àwa la bí ọ àwa la sọ pé kọ má gbagbakúgba kan padà so Islam ọgbà kọ fara da ìranù. Mm. ìyàwó sọ fún ẹ ó nílò tó ọmọ mẹ́rin ló ń bí ẹ máa kíyèsí yorùbá tá a máa ń bá yín sọ nítorí pé ńgbà mí garan garan waran waran kì í jẹ́ káwọn èèyàn ó ní ìfarabalẹ̀ kò sì sí nínú oore ńlá tó ló wá máa ń ṣe fún yàn ní ìfarabalẹ̀ nísìnyí ìyàwó ń sọ fún ọ òun ti máa ń tó òun sọ ṣùgbọ́n àwọn tó ń gbọ́rọ̀ o kíyèsí tó ń gbọ́ ó ní ọmọ mẹ́rin ló ń bí kì í sọ pé ọmọ mẹ́rin ló ń bí fún ọ. ọmọ mẹ́rin ló ń bí ó ẹ dákunjọ tóbìnrin bá ti sọ báwọn ó ti fọwọ́ ara rẹ̀ jẹ́wọ́ pé alágbèrè lòun hmm. oníranù lòun hmm. irú eléyìí náà ó yẹ ká tètè ṣe gààyà hmm. fún pé kálukú ọ̀nà mọ́tò yàtọ̀ sí ti reluwé máa lọ tiẹ̀ kó na ọ̀dà do tòun torí di eléyìí báyìí obìnrin tó ti fi ẹnu ara rẹ̀ kà tó ti sọ pé ó ń ranù lòun láti gbọ́dọ̀ máa retí déètì tó mú pé gbà náà lòun tó ṣàlàyé hmm. àlàyé ti ṣera rẹ̀ àmọ́ ń ṣe sùúrù fún rẹ̀ lẹ́yìn hmm. jọ máa lọ nítorí pé níjọba bá ti rí pé wọ́n ti pè bọ́kẹ́tì tá a ń pọn mi sí apẹ̀rẹ̀ ni tí hmm. ó ká tètè wá bọ́kẹ́tì ká fa pẹ̀rẹ̀ lẹ̀ torí délé ó ti hàn pé aláṣẹ ìdànù ni ọ́ so jẹ́ kí eléyìí ọmọ lọ lọ́rẹ̀ mọ́ básìkò ayé rẹ̀ jẹ́ bá lọ so Islam ọ̀fara máa ń tí ọ̀dà so obìnrin ọ hàn sí ọ wípé nìkan wá lé nígbà tó ò sí nílé ọ wá ní ìwọ ìyàwó òun òun fẹ́ máa mú ọ lọ síbi tó ń gbé torí pé ẹni tó ń gbé lọ́dọ̀ rẹ̀ yí báyìí tí ń bò ń lù ọ́ èyí tó lò ti tó ọ̀wá wa ní kọ́rọ̀ yọ ta sí ọ létí ńgbà tó dé wọ́n ní bàbá alágbájá èmi máa tán láyè ó léwu lẹ́tún rí gbọ́ ó nígbà tẹ́ sí ń lé ọkùnrin kan bá dé ló bá sì fọwọ́ kọ́yàwó yín lápá pé wọ ìyàwó òun máa ká lọ síbi tí òun ti pèsè fáwọn ọjọ́ máa gbé hmm. ẹni tí ń bò ń lò ọyì ètò ti lò ti tó hmm. tí ń bò ń lo kí ni hmm. ìyàwó tó ń wọ́n bá sì di obìnrin náà náà bá ní ah bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni òun kàn ń bọ̀ gbé díẹ̀ náà ní fúngbà díẹ̀ torí ọkọ tòun tọ́jọ́jú lówó ọkọ òun lọ́wọ́ òun wa ṣé ó yẹ kó ṣe sùúrù kọ́ máa lọ̀ lọ rẹ̀ má ṣe léṣe o. má ṣe léṣe dípò pọ̀ wá ó dìpọ̀ olóko èèyàn lọ́rùn o hmm. yọ ọmọ àlọ́lọ́ rẹ̀ lẹ́rọ̀ so eléyìí túmọ̀ sí wípé àwọn nǹkan méjì bíi kóbìnrin kọjá mùnáfíkì àdínì ọmọ hmm. pera rẹ̀ mùsùlùmí lórúkọ kọjá káfíra ní pàápàá àbí kóbìnrin ọjẹ́ alágbèrèbìnrin oníranù ọkọ̀ọ̀kan òkú kọ́bọ́ọ̀dù ó ní ọ lọ́kọ ó sì ní ẹgbẹ̀rún gbèjì ọkọ níta lálẹ́ irú àwọn wọ̀nyẹn a kì í ṣe sùúrù lórí ìnínilára wọn. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ kí n máa fi sọ alẹ́ pé ibi ìnìlá ìjàlá ẹ máa láǹfààní àti ìwọlé béèrè ìbéèrè kan sí kejì ṣùgbọ́n àwọn ìbéèrè wa tí a máa béèrè ọ̀hún yóò darí lórí àgbékalẹ̀ ètò yìí pè ní fíkìlẹ̀ òṣùrọ̀ léyìí tí òun jẹ́ gbé kalẹ̀ láti máa bá wa ojútùú kan sí kejì sí àwọn ibi tí àyẹ kùjẹkùjẹ tó bá wà nínú mọ̀lẹ́bí agboolé àti ọ̀dẹ̀dẹ̀ nìkọ̀ọ̀kan àti Allah kó tó wọn ṣàlékún dáadáa àti ìfẹsẹ̀múlẹ̀ rere mọ̀lẹ́bí àti ìdílé ẹnìkọ̀ọ̀kan wa bí ìrìnlá 08085677726 08085677726 fáwọn tá à ń bẹ ní nàìjíríà náà ń gbà dá fìgbò náà fáwọn plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. Ah, ẹ̀ẹ́dùnlẹ̀ sheikh ah, nínú ìbéèrè tó wà níbí wọ́n ní bàbá àwọn ọlọ́dá sí ìjà tó ń ṣẹlẹ̀ nílé kejì sí àwọn alálẹ́ ní nǹkan gbogbo mọ́kànlá àbọ̀ alẹ́ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn wà nù lẹ́gàn àwọn ti wà ní gúúsùn bàbá ìgbọ́n ti wà nínú yàrá títí ẹ̀ náà táwọn máa wá ń sọ wípé kí àbá ìkó má ṣe sílẹ̀kùn láti lọ o àmọ́ tí àbá ìfagilọ pé àbó láti máa gbọ́ tí wọ́n máa fa sùúrùtù ní ilé kejì sílé kẹta sí ni tẹ́yìn ònídá sí torí pé tí wàhálà ń padà dé tó tán yọ padà wá kan ilé yẹn náà pé ọ̀rọ̀ kan lẹ̀ kan bá lé ọba yá yọkàn jẹ́jẹ́ mojókòó mi ni àbá ìbá sá lùgbàǹkó sá jáde lọ́ba wọn dá sí ọ̀rọ̀ ṣùgbọ́n nígbà tí ó sì jẹ́ pé ó débẹ̀ níbi ẹ tún jẹ́ àwọn ọmọ ilé kejì làwọn làwọn lọ dá wàhálà lẹ́yìn gbòòrò kí wọ́n tún wá kó wàhálà bára wọn ní ilé nígbà tó sì débẹ̀ láti lọ bá wọn làjà sígbà ṣàwọn ìgàngà ibi tí wọ́n ti tí bàbá yìí ti ń fa ọ̀kan nínú àwọn tí wọ́n dá wàhálà lẹ́gbẹ́ ẹni sùúrù kìnnìkan kìnnìkan ọwọ́ tí tọ̀hún já pàtì báyìí ó di pé ibi ìgòwọ̀n àwọn máa wá rí bàbá yìí lálẹ́ ọjọ́ náà tó ti fẹ́ súnmọ́ òru dáadáa tó tiẹ̀ ti dòrú àwọn máa wá rí bàbá yìí wọ́n bá sọ jẹ́jẹ́ láìmọ̀ pé àbọ̀ gbogbo à bàbá yìí dáa ní ẹ má lọ tọ̀ wọ́n á sọ lábẹ́nu pé ọlọ́run ṣeun sọ ọlọ́run ṣeun tí wọ́n sọ ìbàbá wa gbọ́ wa lẹ́bí ṣe ẹ̀yẹ pé ọlọ́run ṣe kíníkan kíníkan bàbá sọ pé ọmọ àlè ní wọ́n kìíní kẹ̀kẹ́ tẹ́sán ṣe pé wọ́n bẹ̀rẹ̀ pé ṣé irú èpè tí wọ́n ń sẹ́yìn tí bàbá yìí sẹ́yìn ṣé yóò ṣe máa wọn mọ́lá lórúkọ yìí pé àwọn mọ́kàn wọ́n ra sọ ohun tí wọ́n sọ ilé oúnjẹ bá jẹ́ darú bá mi. alhamdulillah àkọ́kọ́ ni pé àwọn ọ̀rọ̀ tí kò bá kàn wá ó yẹ ká máa sọ̀rọ̀ dá sí ìjà tẹ̀sí rí yẹn tí ò bá ti rẹ̀ kò tọ́kàlà nítorí pé tí ọba tí rẹ̀ ìjà tẹ́ bá lọ là kò sí tàbí ṣùgbọ́n èèyàn máa ń fara gbọ̀ta so ìwọ tí ọlọ́fẹ́ lájà lè jẹ́ pé ọwọ́ nǹkan àjà táwọn ẹni tí ń jà tán bá nà síra wọn òǹlàjà ni ó padà gbọgbẹ́ kọ́ mọ́ bà wá fara gbọgbẹ́ lórí ẹsẹ̀ tó ṣẹ̀ ẹ̀jẹ̀ kọ́ rẹ̀ jà dáadáa kó tó di pẹ́ lọ́la pàápàá jùlọ àwọn àgbàlagbà tó ti dàgbà ẹ mọ̀ pé nígbà tá a ti dàgbà gan aláwọn àárẹ̀ tó ṣe pé ń bá wa fara fínra tó ní kálukú ń gbé tiẹ̀ ká àwọn àgbàlagbà bẹ́ẹ̀ máa ń ṣe ń dàgbà sí iná ni àwọn àárẹ̀ ọlọ́kan ọ̀jọ̀kan tẹ́ ẹ̀ máa ń parẹ̀ tẹ́lẹ̀ ọmọ ayọ̀ sí yín so àwọn ọmọ yín táwọn ń gbìyànjú pé káwọn máa rí yín dáadáa táwọn wọ́n ń ṣètọ́jú yín ẹ má jẹ́ kí ọwọ́ aago kọjá pé yóò di ìfàsẹ́yìn gbọ́wọ́ yín hmm. lórí ìtọ́jú tó ń ṣe fún yín ọ̀rọ̀ kan lẹ̀kan bá lé ọkàn jẹ́jẹ́ mo jókòó mi níjò lọ́sẹ̀ bẹ̀rẹ̀ tó fi kàn gbogbo àwọn nǹkan ẹ mọ̀ pé láwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tẹ́ fẹ́ làjà wọn gan lẹ́kọ̀ọ́ hmm. ṣe mọ̀ pé ńgbà táwọn bá ń jà wọn hmm. ìwọ̀n bá ní ìjà tí wọ́n ń jà máa le ma kó tó di páwọn èèyàn kan láwọn wá làjà ṣẹ́rí tẹ́ni tí ó làjà bá ti débẹ̀ ìgbà náà nìjà máa le. Mm nítorí pé ọ̀lẹ ni wọ́n tẹ́lẹ̀ náà wọn ò níra wọn bá jà wọ́n máa lérí wọ́n máa tàdí mẹ́yìn wọ́n máa pàrọ̀ lọ mágbára wá ni ẹ̀ẹ́n lọ mágbára wá so nígbà tẹ́ fẹ́ lura yín ẹ mẹ́jẹ̀ kẹ́nìkan wá láyìn kẹ́ ẹ lura yín yó so wọn ò ní lura wọn ìhàlẹ̀ náà ni ọmọ níjọ́ tẹ́yìn bá ti wá jáde tẹ́lẹ̀ iná jáde ẹ mẹ́sẹ̀ bá ìgbà náà ni ó ti pé kíni wọ́n máa pa ní olórí ibú <laughs> ó ṣe ti pákà tó jáde torí tó tẹ bá dá wọn dára wọn tó bá pẹ́ díẹ̀ ẹ̀rì pé wọ́n túká wọ́n túká tó ní ìsìn ìjà yẹn wọ́n gbóná jẹjẹ wọ́n bàbá ń bàbà tẹ kọ̀rọ̀ àjókòó kanú lé rẹ kódà bí wọ́n bá lájà náà kọjá pé àwọn ọmọ rẹ tó wà lágbára díẹ̀ lórí pé tọ̀ bẹ́ẹ̀ bá ti rí pé ó ṣe là ẹ̀là bẹ́ẹ̀ bá ṣe lẹ̀ wọlé wa o ẹ̀yin lẹ wá bọ́ ta nítorí pé ọ̀rọ̀ padà kan jẹ́jẹ́ mojókòó mi bóun ni ó ṣe kàn o ni ó sì ọ̀daràn wọn wà mọ́ ẹ̀wọ̀n wọn lura wọn pa nílé tó àlẹ́gbẹ̀ẹ́ lé ọlọ́pàá wo ni ó mọ̀ ṣé ìwọ inú ilé rẹ ni ìwọ bá wọn dá sí ni tí wọn lọ oníkẹ́nìkan kàkà pa ni àákí ni wàhálà hmm. lẹ́yìn bó ti ṣe jẹ́ àgbà tí bàbá wa dé ọmọ abúlé yìí náà <laughs> bàbá wa ipò tí wà ó ga hmm. ká pé bàbá kápá ìdáhùn bàbá wa ṣe la ilaha illallah ọmọ tó bá fẹ́ bá dáadáa pàdé lọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀ bàbá rẹ̀ màmá rẹ̀ kò sínú ẹni tó fi ṣe ẹ̀yẹ láéláé ó yẹ kó láàánú wa ni rere ni bàbá fẹ́ ṣe wọ́n padà já sí nǹkan mi ṣé àwa lọ́wọ́ ayẹ kó tẹnu wa jáde pa ń fi bàbá ṣe yẹ̀yẹ́ kíkẹ́ ní tó ṣe wọ́n ọ̀dà bẹ́ẹ̀ wọ́n máa gbọ́rọ̀ ǹjọ́ bàbá wa bàbá wa ní kọ́ mọ́ ọmọ sọ pé wọ́n gbọ́rọ̀ ǹjọ́ mi lẹ́nu tání sí lẹ́nu wọ ẹlẹ́nu rúnrún náà ni bàbá rẹ̀ ó gbọ́rọ̀ sí ọ lẹ́nu àbóòtí ẹ̀gbọ́n ni kì í ṣe pé bàbá rẹ̀ ló lọ gbọ́rọ̀ sóun lẹ́nu wọ́n lọ́ wá ń sọ pé ǹjọ́ mi bàbá dá bàbá lẹ́kùn yóò máa gbọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ à ń bẹ Allah képe bàbá ọmọ mú yín àmọ́ pé ṣé yóò mú yín kò ní mú yín ipò pé kó mú yín lọ́wà bẹ́ẹ̀ ni nítorí pé ẹ ṣàbòsí sí bàbá yín látètè kọ́kọ́ ṣe gan nígbà tí bàbá ń lọ làjà ẹ̀yin àgbàlagbà lẹ́yìn náà tí ó yẹ kẹ́yìn kí bàbá ojókòó ẹ̀yin lẹ́lọ́ bá wọn làjà njẹ́ ó bá fi mú bàbá wa jáde níta yìí tá a bá fẹ́ràn bàbá ń dáadáa kò yẹ ká jẹ́ kí wọ́n jáde bàbá wa ní ah, àwọn ò gbọ́ kí wọ́n máa pariwo èyí tí a náà bàbá fẹ́ sè. wọ́n náà ń kí àbọ̀ wọn lọ náà tẹ́lẹ̀ àbálá yíyí ni. síbẹ̀síbẹ̀ nígbà tí bàbá ń lọ agídí pa àwọn lọ ńṣe lọ́yẹ kí wọ́n bàbá òjòkó sọ ẹ̀yin ọ̀fẹ́ lọ ẹ sì fẹ́ kí bàbá náà lọ bẹ́ẹ̀ bá ní òní para wọn náà ló tọ̀tàn para wọn kọ́ níjó náà lọ̀rọ̀ oníkan jẹ́jẹ́ mo jókòó mi ẹ gbọ́ pé wọ́n ń yìnbọn <laughs> nílé tó àlẹ́gbẹ̀ẹ́ lé yín èyí sì kó lè lọ ká wọn mọ́lé ẹ gbọ́ pé wọ́n ń jà ní ẹ̀yin ò tí ẹ sọ pé ta ní yìnbọn kílẹ̀kílẹ̀ ń ṣe ń bẹ́ ọ. àjẹ́ pé tí ayé ìdàrú tán ẹ̀yin ò sínú ẹni tí ó pẹ̀tù sí àwọ̀ torí délé bàbá yín kì í ṣẹni tó yẹ kẹ́ fi ṣe yẹ̀yẹ́ o ẹ wá ń yọ bàbá lórí pé orí wọn yọ kọ́ńdú lórí pé wọ́n lọ lájà tí wọ́n bá wọn á ọmọ bu ní ẹlẹ́kọ̀ọ́ ẹlẹ́kọ̀ọ́ ẹlẹ́kọ̀ọ́ sẹ́rí láwùjọ wa kí ló dé tó fi jẹ́ pé àwọn ọmọdé ò sábà lẹ́kọ̀ọ́ wàlá ìwọ̀n ò lẹ́kọ̀ọ́ bàbá tó bí wọn nu ó dá kí ni wọ́n ṣe sí bàbá ń bàbá ó burú burú burú tọ́ba sì wí tán wọ́n máa jánu áà nínú gbogbo ẹ̀dá tó lẹ́kọ̀ọ́ láyé yóò bá nọ́mbà kínní kan irọ́ lásán abẹ́ <laughs> rẹ kọ́ ti tó ti ń sàn dànù ẹ́ so tẹ́ ẹ bá lẹ́kọ̀ọ́ bàbá yín náà kọ̀kọ́ dà mà ara bàbá yín láti kọ́kọ́ rí pé ah àwọn ọmọ yìí o ọmọ àrè ni wọ́n sí bàbá wọn ẹ ń bá ti wá ka bàbá rẹ̀ kún kò ní rí bàbá ń bàbá fún un ètò ti mú ẹ̀yìn tẹ́ ń fi bàbá yín dàpara tẹ́yìn tí wọ́n ṣe yẹ̀yẹ́ tó bá ṣe bàbá ń bàbá ẹ̀ tún fọ́ lọ mú tó ẹ túbà lọ sọ́dọ̀ Allah kẹ́sì bẹ́ bàbá yín kí wọ́n forí jìn olú ẹlẹ́dàá wa kó tún wá sí. Hmm. zero eight zero eight five six seven seven seven two six zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ lórúkọ ní o. Wa السلام ورحمة الله وبركاته Ọkọ̀ ìbẹ̀rẹ̀ tí ń pè. Náà. Ọkọ̀ ìbẹ̀rẹ̀ tí ń pè. Ọ̀rọ̀ kí ni ìgbó kí ni ìbéèrè yìí? Àgbọ́ sí àwọn obìnrin jẹ́ ẹ̀kọ́ tó bá ti àgbèrè, ti jáde. Lọ́jọ́ sí àpòjú àwọn ọkọ̀ tí àwọn ọkùnrin tí wọ́n ń ṣe Ọmọ hmm. hmm. Alhamdulillah, irú àwọn òbí ọkọ tẹ́ sùn tí wọ́n ń dín lóòrè ìbéèrè pé ṣé kò tọ́jú ẹ̀ ṣe ń fẹ́ bí pọ́ kò pèsè ibi tó ń gbé àbí fi àjà àwọn ọmọ rẹ wọ́n sọ pé rárá gbogbo dáadáa náà ní ṣe ṣọ́ àwọn sọ pé má wo bẹ̀ òbí kò bí làwọn wọn gbẹ́sìn Islam yẹ kankan ara ń tàwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ kàn jẹ́ mùsùlùmí ló kọ lásán ni báwo ló ṣe lè gbọ́ nípa pọ́mọ rẹ̀ ń ṣèrànù ọmọ rẹ oníranù ni onízìnà ni ọ̀fálè lọ́mọ tiẹ̀ ọkọ̀ fẹ́yàwó kalẹ̀ ni àwọn àlè ní máa kóká ìwọ́n wá jẹ́ ẹni tó ṣe wípé ó dáàbò bo ọmọ rẹ wípé kí ni ṣe tó burú so ọ wá pé àgbàrá náà yẹ kó gbọ́ ọmọ tiẹ̀ hmm. ẹ̀yin sì mà pé wọ́n kò sí tàbí ṣùgbọ́n wọ́n máa ń tàtara rẹ̀ kó àwọn àrùn burúkú eléyìí tó ṣe yí pé yọ gbóògùn yọ gbóògùn ìní ó ṣe bẹ́ẹ̀ tí ó fi bá dé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àǹfààlì àǹfààlì aburú rẹ̀ gan yóò tún padà wá rán ìyàwó yóò ran ọmọ yóò tún ran òbí mm, mm. nítorí pé tọrọ kọ́bọ̀ tí ń fún yín mm. dáadáa tí ń ṣe sí yín ọ̀nà rẹ̀ ó padà dí yóò ti pa àwọn oníbàárà rẹ̀ tọ́jọ́ ń ṣàgbèrè yóò máa gba gbogbo owó ọwọ́ rẹ̀ àtèrè àtọ́jú owó yóò padà débi wípé yóò wù ìyàwó dànù yóò wù ọmọ dànù ọwọ́ àwọn à ń pò wípé ó sì ń rí dáadáa sí sílé rẹ̀ tó ń tàgbèrè tí ń yàn ẹ̀yin wá sọ pé ńgbà tó ti ń rí dáadáa ṣe sílé tó ń tàgbèrè tí ń yàn ẹjẹ́ ó dìgbà tó bá burú tó fọ́jú pọ̀ náà gbaná lẹ tó sọ̀rọ̀ tó bì gidi lẹ́yìn sẹ́yìn ọmọ pé lábẹ́ òfin ṣẹríya ìsìláàmù ṣe kéèyàn máa ṣe zìnà ni ẹ mọ̀ pé ìsìláàmù ṣe léèwọ̀ kéèyàn máa yàn àlè ni àwọn dájú pé ńgbà tí àwọn òpin ti ń ṣe òbúrú bóyá àlè náà ni bàbá rẹ̀ náà yàn bóyá àlè náà ni ìyá rẹ̀ náà yàn nítorí pé téèyàn bá ń ṣe yín kàkọ́sẹ̀ pàápàá tó ti gbẹ́wù ọ̀yàn lọ́rùn tó náà bá ń sọ fọ́mọ pé kò da ó ṣeéṣe kọ́mọ náà ti káyìn náà lórí ẹ̀ pé a ah, bá mi ó tó má da ẹ̀yà hmm. títí ìyá Rónkẹ́ gbogbo wọn tí ẹ̀ máa rán mi sí ṣé <laughs> ìyá mi làwọn ni tó ń torí de eléyìí báyìí àwọn òbí yìí wọn ò ṣe nǹkan tó da o hmm. ó yẹ kọjá pé tẹ bá gbọ́ pọ́mọ yín ṣàìdá kẹ bá wí hmm. ọmọ ò lè dàgbàdàgbà títí kó wá jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ ń tì wá lẹ́nu láti sọ à ń bẹ̀rù rẹ̀ à ń bẹ̀rù ọmọ tẹ bí báwo. Mm. ẹ bá sòdodo tó bá wù kó gbọ́ tó bá wù kó yín ti sọ ti yín ẹ wá bọ́kùn wàhálà kù lọ́rùn yín láyé lásán ẹ tún ti bọ́kùn ọ̀ràn kù lọ́rùn yín lálùkìyàmà nítorí pé olú ọ̀ní yín léèrè máa pé ẹ ti sọ fún un ní ọ̀gbọ́ òun ló kù tó dáràn báyìí àmọ́ ńgbà tẹ́yìn náà bá dákẹ́ tí wọ́n kérú àwọn bàbá màmá yẹn tó bá gbá wọn máa lè náà wá fún ọ̀pọ̀ ọmọ ọmọ wọn ni hmm. wọ́n gbà á nítorí pé wọ́n máa wò pé àwọn ah, àgbẹ̀kọ́ náà ló ṣiṣẹ rẹ hmm. táwọn àdánù torí délé ẹ wá sọ pé kí ni obìnrin lè ṣe nítòbìnrin náà lè ṣe òfin wọn náà ní pé ti ka ọkọ yín bá so yín òfin ní sọ pé ìyàwó fẹlẹ ìjẹbù ṣe torí pé tó bá lọ kó àrùn àtọlọ kó gbogbo rẹ̀ gbé wáyé náà ni ọ̀tá fún fẹlẹ ìjẹbù ṣe jẹ. Hello. Fáàlìmọ̀ sàlámù wàhánsìlá ọgbọ̀n ìgbà tí ń Láti US, Brother Ibrahim Mustapha. Now, ẹbá agbóhùn sókè díẹ̀ sí ìbéèrè yìí. Inṣàlá àbá yí mọ́ ìbéèrè nílẹ̀ bí ọlá, ètò tó ní ṣe pẹ̀lú ti sílé lélé àmọ́ lọ́la jùmọ́ àbẹ̀rẹ̀ rẹ̀ bí ìdìnlá lórí ètò tó jẹ́ ti gbogbogbò bí ìdìnlá. Ayatollah Sheikh, ẹ kí nípa bí ó ti ṣe ṣe pàtàkì tó láti máa tètè ní ìyàwó bákan náà wọ́n tún ní kí ni àwọn ẹ̀kọ́ tí Islam kọ́ wa lórí bá ti ṣe ṣe nígbàtí a bá sọ pé a ìyàwó yálà fún ọkùnrin àlùfóbìnrin a legacy center of excellence with classic education for modern achievers from adorable to awesome where intelligence meets imagination with a collection of creative and captivating knowledge that solidifies a goal fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbikíbi ilé bàbàrà ẹ̀kọ́ tó jẹ́ ojúdá pọ́nbélé alimadina schools pápá abẹ́dẹ̀ ògbómọ̀ṣọ́ gan la ń sọ pé kẹ́ ẹ máa kó àwọn ọmọ yín lọ ibùdó ìmọ̀ tí wọ́n ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn islam aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òní tó bá tàgbáyé mu láti nursery primary àti secondary láàyè ìgbaniwọlé ń bẹ báyìí èdè òyìnbó yorùbá àti ẹ̀kọ́ èdè lárúbáwá ẹ̀sìn sáàmù sì lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyí gbóríjì àyẹlẹ́gbẹ́ bọ́ọ̀dì náà sì ń bẹ̀rẹ̀ mọ́rẹ́mọ́ alimadina schools a ray of light easily reachable inexpensive for showing the remarkable transformative education international standard curriculum frequent and successful assessment ICT devices safe and positive school climate come and discover the joy of learning within the sanctuary of alimadina center papabede area ogbomoso arabic and western education Quran programs and nightly patterns in Islamic etiquette with memorization of the glorious Quran and Ahadith. This is Ali Madina Schools at gmail.com or call 08032 85 0466. Ali Madina Schools, Papa Bede area, Ogbomoso, inspiring excellence every day ẹgbẹ́ tí mo fi wà létí pé bí evening láì jàlá lọ́jọ́ sunday tí ó ń bọ̀ yìí ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì yóò wáyé tàmàṣẹ jẹ́ chapter basiro ní marina car park lagos island lẹ́yìn lẹ́kọ́ nnpc bí evening láì jàlá yóò wáyé lágogo mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ asheikh dr sharafuddin gbadebo rọ́jí habibullah wara àwọn náà ni wọ́n sì máa dá lẹ́kọ̀ọ́ ní lagos island ní marina car park àwọn tá a bá ń gbọ́ nípínlẹ̀ ìpàtà ìgbẹ́ ká máa sọ fáwọn tí wọ́n ti gbọ́ aláṣẹ àwọn náà ṣe alhamdulillah kò sí nǹkan kẹta lè sọ fún ọkùnrin tàbí obìnrin tó bá ti tó ọkọ ní àbí ìyàwó ní jùmtá nàbí sallallahu alaihi wasallam tó sọ fún gbogbo wa lọ nínú ìgbọ̀wọ́ ọ̀rọ̀ Abdullah ibn Mas'ud radiyallahu anhu eléyìí tó gún régé anabi sallallahu alaihi wasallam ni ya ma'ashar ash-shabab man istata'a minkum al-ba'ata falyatazawwaj فإنه, له فإنه أغض للبصر وأحصن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء رواه مسلم وغيره أنبى محمد صلى الله عليه وسلم إن أقبوي أني أي إصواد أني كان نوي تبتني إقاقا أتي لبوبين لبين وي kó ya nítorí pé kẹ́ ẹ fẹ́yàwó yìí òun ni ó mú kẹ́ lè rẹjú sílẹ̀ dáadáa ẹni máa wọwọ kú ni ó sì mú yín lè sọ abẹ́ yín lọ́pọ̀lọpọ̀ ẹni máa ṣèṣe kùsè ẹni tí ò bá wá lè ṣe bẹ́ẹ̀ bóyá ó lágbára àti ṣe ìbálòpọ̀ kò lágbára ànáwó rẹ̀ àbọ̀lẹ̀ṣẹ̀ náwó kò lágbára àbálòpọ̀ kọ̀mọ̀ṣẹ̀ṣẹ̀ torí síyàmù tí bá ń ṣeun yóò jẹ́ bí ìtẹnilọ́dà fún oníjọ́ hmm. máa wáwàkúwà ká lódodo ẹ̀rí pásìkò kan ti kọjá lọ nínú ìgbésí ayé ọmọkùnrin hmm. tó ṣe pé òfin kankan kọ bí ara sóbìnrin hmm. àsìkò kan náà ti rí kọjá nínú ìgbésí ayé ọmọbìnrin tó ṣe pé kò fìgbà kan wú ọkùnrin ṣẹ̀kan ṣùgbọ́n àsìkò kan yóò padà wá dé